بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله والرسول ولا تتولوا عنه وأنتم تسمعون ولا تكن كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله صم بكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يهويكم واعلموا أن الله يهول بين المرء وقلبه وأنه إليه تهشرون تتقون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذا أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآويكم وأيدكم بنصره وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو فضل العظيم والله ذو الفضل العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gede kinana yoja da fayo kuma yake kade mu ne ga e o ce kidai batma na jima ki awon albaraka ne e ki o shi ramadan do ma gwalu laki la da go ko de kale bi sallallahu alaihi wasallam ti jira ku makka wa medina odo do buka do kuma belle do ko meji sura e kade àtàṣà yẹ kẹ́ gbé dì fún ayé kẹ́ gbé fà wọ́jọ́ náà kọ́lá kàwá jáde kìíní mẹ́túgà ta fàyè sàmẹ́ fàyè mẹ́ mẹ́túgà àmì bẹ́ẹ̀ mẹ́túgà ta fàyè lẹ́ ọjọ́ tẹ̀wọ́ rọ́ọ̀mọ́ mẹ́mẹ́lẹ́ kùdì tọ́mọ́ adede ma yẹ́nì ní kí wọ́n kọ́ alẹ̀ ayẹ̀kẹ́ gbèdé náà. والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين walladhi qala liwalidayhi ẹni kìtsẹnudéka ilẹ̀nà kìaralo tíátà nkpayò òun lẹ̀nà kìabọ̀ nànú tíátà nkpayò ilẹ̀nà kìagọ̀ kọ̀nyọ̀nú tíátà nkpayò subhanallah ilẹ̀nà kìaralo tíátà nkpayò walladhi qala liwalidayhi uffil lakuma ẹni kìdì bẹ́nu kìaralo ata nkpayò kìakímọ́ ata nkpayò. ya lejura tanfayo abirija ya kire dai suratul isra'i aya ba ne wala ta kullu kuma ufin ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ọjọ́ kìtì odò ẹ̀ jẹ̀lẹ̀ka ọ̀dà tí ìmọ̀ ọdún tọ́mẹ̀ kàkà fúta. allah ta'budu illa iya. ẹ kìjì bẹ́ẹ̀ nù ẹ mú dọ̀dà kú bọ́jẹ́ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dún kìjì bẹ́ẹ̀ nù kíra rẹ̀ ẹ dún illa iya òsì ọjọ́ náà bẹ́ẹ̀ ló ká tètè. نعم وبالوالدين إحسانا kọjọ tẹ lọla máa wí lórí àgídé rẹ mẹla jẹjọma àtàkpàyè jẹjọma tí ó máa ìjà rẹ máa rà máa rẹ mẹtúdà màtà mẹkpàyè mẹ náà. إما يبلغن عندك الكبر أحدهما كلا كلا بو وينك أي بابي بعد أبكي بابي أبي أبكي ما بي كلا كلا بو وينك أيهما أو كلاهما كلا كلا بو ما بنيو هولي أجو تلو أجري كلا لا ما كنا تالجنا أنيب صلى الله عليه وسلم لك أنا دو كلا كلا باتا مبايو كما تبو

èkìtì hàkì ọjọ́ ìtì ráìtì ọjọ́ ìtì ẹ̀mùrúkọ èkì àti àdúrọ́jọ́ ìtì lóògbé òrìà ẹlòtọ́mọlẹ́nu àmọ́ èkìtì hàkì ma alùkẹ́lẹ́kẹ́ tùdù ma alùkẹ́lẹ́kẹ́ dúró ma jẹ kẹ́kọ́lá ma ọmọ ma nùgbáyé ma nùgbìtọ́lá kẹ́tsàtìkù ma àdìkẹ́gbé kì má tsẹ̀gbáyé dédé àrẹ ọjọ́

adike ba kɔtsi ka kɔ hụ nyɔla e. kaki hu wɛ adike ba kɛtsi nyɔla idzeŋu kɔmɔ adzedze ɔdzɔ mɛ ta kìmá yi bìkú ta ɛdɔ yi ŋu wa lɛ ìyí ɔmɔ yi bìkú pé yi ta ɔdzɔ kɛ ama kɛtsu kìmá dé wɔ ɔdzɔ mɛ ta taku ma du Kuma ma etu tɔɔ fɔ ɛmu o yà tsi tsi tsi tsi tsi nyɔ la yɛ no ke ka gbɔ pe ŋun bɛ kɛ ɛgbɔ la ŋu ne ka mɛ mɔ n'aki ya ya ya tɔ nyɔ wòtí o bàbá ŋun bɛ ya gbɔ yi nyi nyi hã la ɛgbɔ yi yɛ nyi ɛyi gɛlɛ atɛ abɛki yɛ wòlá tɛkula wòma kɔfi. wòlá tɛmɛharu wòma. ìṣe nàdí kẹgbà kpalajà ní

kusi alaihi sallallahu alaihi wa alihi wa ni e ka ce ide wudu ye amma ce ma kwaro kuma lu ko ka a ce ta e ko ce ce ki aku fa ja da ki no no ce ki ye la na da barka o jo ki da barka o jo ka ba da ba alaihi ولا تقل لهما اف نعم ولا تنهرهما بينو كانو كاري abẹnu karoma eke ojà kínní ó mewẹ kíjà tẹwé ma dàgbàtí bolo nka dàgbàtí wọn bolo jọ ma tọyọ kánà mẹ ó wọn نعم وقل لهما قولا كريما وقل لهما قولا كريما انا كقولوا دي ماما دابا كي تشونكو اجالين ويتي دابا كي تشونكو ني رايت ويتي كوتي اما يجي ngbewe ama ma ihe ọwọdọ kuma abẹlẹ kíkà kíní òjé ni ráìtì ló má tsa kílèmù ráìtì bò àtàkpà yìí ní ráìtì má kílèmù bò àtàkpà yìí ní jìnnà amẹnẹ wà mí yòówù do amẹnẹ aláti mẹnẹ ṣáyé dẹ ọmọ adọlẹkẹ ṣáyé dẹ ráìtì àwọn ọmọ anúgbò ẹ ló má ta ọmọ ẹmu ọjà yà ọjà tɔ one ɔma ya kele ma right gba ihe, gba ye ɛmɛku ɛli akini ɔdɔ ka kuma tsi ohun ama la dudza bɔtɔ ama na ne dzaba ku ɛnɛ no ɛtsi ma lɛ natsi ɔdzɔ ama tɛ ŋu tu arɔ ŋu aha wɔfu lɛ ʋu ma kó lɛ ma kɔlɛ ma ma mama tsakuli ka yi ni ɛnɛ tsi mi ma ku ɔtsɛ. tsakuli ati wuli ɔdze ŋutsi lɛ ɖe imɔ kpadu bi anu yɛ ɛmɛ ɖe ka nyuie ɛda di ɛdɛ dɛ ɛmɔ mu anɛ ɔ tsakuli ma kuli du alukitsa ɖe ɔdze ŋutsi yɛ ŋutsi kutsi lɛ ɖe ma dabɛ lɛ isu dze do edzo dagbɛ lɛ wɔku lɛ ko ma kɔ lɛ kɛrima. واخفض لهما جناح الذل من الرحمة akẹ́gbàdo wẹ́ẹ́kù ẹ̀jọ́ ma náà ní ká ìkẹ́dùn ló máa ń mú mi nàdà bù má má. wàhálà ma jẹ náà àdúlé nínú ẹ̀rọ àmà ika ìkàdé olúmọdúnmọ́ mi ń nà dàgbò máma ẹ̀hún tẹ̀ tọ̀lá kìdẹ́ yìí àdìkẹ̀gbàdú lẹ̀ iye wẹ́wẹ́ bẹ́ ìṣọ̀bàtà ìṣọ̀bàtà gbogbo olólóhùn ẹ̀hún ọdọ́gbọ̀ méjì nẹ́mẹ́ ẹ kí iye kí òòlù omi ọmọ ọmọ méjì kí lè gbó màmá síbi màmá yìí ké méjì

ẹ̀hún kìíní dza n'aha atsɛ wɛ ika eke awo ma dɔ dza n'aha ɛhún tsi kuma tsi dzi kulu ka adu yɛ ɔma bi kia ika ŋu ta ma ma o ma da tɛ ko stage onye kɛkɔ di adikɛgbɔ eholu eholu eholu eholu wɛti ŋu amakumati olubɔ kena ti ne dze pe ma ɔma yaa yiko kaki awa wɛ kɛtsɔ ma yaa kitɔ mama yiko li amɛ ɔba ta kɛtɛ gbogbo kɛnɛa idukpɛ kɛ sadza ta le gɛ idukpɛ kɛ tsoko ta le gɛ idukpɛ kɛ tubolu ta le gɛ gbogbo wuke wa bi lɛ o ma dze na ha zuli mi na rahmat kɛdɛ luma edumoni naam. وقل رب ارحمهما كما ربياني صغيرا akẹ́kọ̀ọ́ àdúrà náà ṣàdúrà rẹ̀ kí rọ́bì ọjọ́ rẹ̀ kẹ̀kẹ́ ó bí mi bàbá mi bàbá màmá mi mi àmà ma wé òdùnìyà irhamuhuma ya rọ́bì látà mi pààyè mi ejúmọ́ ní ya ni ọjọ́ ìfẹ́ mi ti kà á níbi sallallahu alaihi wasallam àkínní wà á bírí jẹ̀nà. wà á bírí jẹ̀nà kàlímà ní dábà kàmínà lùmí ní. ẹnu àníbi sallallahu alaihi wasallam ọjọ́ mọ́tà lọ wà á bírí jẹ̀nà hàkà mí ká ẹ àlùjẹ̀nà àlẹ́kùnmá kà ọ́ ọmọ kìtì yẹn lẹ jẹ̀nà àlẹ́mà kà á níbi sallallahu alaihi wasallam kìtì àmà lùmáwé òǹtsíká òun jẹ́ ní kìádù dèrú ejú naka tọ́ dèyà níbi sọlọ́lá wàlẹ́sọ́lá àyẹ̀dẹ̀ náà kí náà níbi sọlọ́lá wàlẹ́sọ́lá ní ọ̀nbùlélà ọ̀gbọ́dọ̀ àtàkàkà lálẹ́ rí ọ̀nbùlélà yà níbi muhammad sọlọ́lá wàlẹ́sọ́lá ó lọ àpàwà gẹ̀ẹ́ni ó ní àwọn àpàwà gẹ̀ẹ́ni. كان يجيك ما داني بأكين الذي رحمة وما أرسلناك وما أرسلناك إلا رحمة للعالمين wami ifoile kpakpo dẹbẹ gbúdú kọjọ kà ọ máa kíní wà nílẹ ọ máa jẹnà àzúlì mina rahmati abẹlẹ àti sọlọláhu alayhisalam rahmatan lil alamina wà nílẹ ọ máa jẹnà àzúlì mina rahmati wọkúrọ ọmọ wọkúrọ bìrìhàmù máa kàmá rọbẹyàní kagira múdà bíi sùrà kàdé òkè wọlá tẹkúlẹ ọmọ kófì náà. وتعدانني أن أخرج وقد خلت القرون. نكم بك شما láti ara ló yẹ òun ìyá ìjẹlẹ yẹ òun àti ìjàkàgbó wà ní gbọ́ ìjẹun kì í yé mú gbàdéjú àbẹ̀kátà mú gbàdéjú yẹn àtẹ ìdánẹ̀lì bàbá wọn lẹ́nu pẹ̀lú àkàwọ́ wọ́tẹ́lẹ̀ kàwọ́ kàkíní àlùkò kọ́nàjà fún lè fún màdùn dá màdùn àná náà bàbá ti dáhùn lé àlá náà màmá àtẹ wọn mẹ́ka wọn àti ní ẹ̀kọ́ wọn ṣe kó wọn na mẹ́lẹ́ ẹ̀yẹ́lẹ́ tì mí lẹ́dẹ̀ àti kókòrò jà fún màá gbé òun fún àná ọjọ́ náà ya obì náà ń. wọ́kọ́rí kẹlẹ́ ti kúrú nù mí ń kọ́bìlì. àwọn kọ̀nà tí ó wa وهما يستغيثان الله مولا تاكبا يكي أتاكما يكما وهما يستغيثان الله أديك باكما روشا بدلة so atalɛ abɛkiye lɛ ìfutujala kini ebili kutuja ŋmama lɛ mɛ wɔhuma yɛ pɛgi sani la takuma kuti na teku kubɔdze na ɛfɛ loke aya akɔ kini alidu kɔmɛ wɛkɛtsata na mauno wakachata ekida osinyo wakachi ekida na mi ataka na mi eka na redo ogwenya bekiche nye da nwe ni wali e o keche lo be o dunyo le e o yɛtɛgi ta le la ɔma mudɛnu yega wɛmɛ ɔma mudɛnu eke ayɛ ni eke atsugu tɛrɛ mɛ wɔkuma yɛtɛgi la na ti kɔdze na yoke diɔdze di ko ɔdzɔ mo ma tɔnɔ kɔkɔ mi ko ɔdzɔ mo ma kpɔkuro ɔdzeli ni wɛkɛtsata abɛku آمين هل يا إيماننا إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين ما هذا إلا أساطير الأولين ṣé ìta àmì ìgbégbélé ohun ọ̀làdùn àrùn lèmi ọma mọ aka ata nkwa yi o ọjọ kí dọlọ ma bẹlẹ wa ọjọ kí adu ati àmọ ma bẹlẹ lẹ náà. أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين أولئك àmì bẹ manọlali bibi amọmadu manọlali bibi ekatsoli ọjọ kí do ati o hakọ aleyhi mọlkọwò ukọlẹ adaba ilẹ ajẹ ojima ọlà mọ ọmọ abẹ kìlẹ ukọlẹ adaba òṣèlú ilẹ ajẹ ojima ẹ ń kuma wá dédé lẹ òun tukú. fi ọmọ mi nǹkan di xẹlẹ ní nǹkan masana mmanya mi bee kuma tsɔ la le didi abe le koe ama lo ma kele wolo. minal jin. koe ama le dze nu kuma tse na gbitera abe le. wali. baabo ne nugo kuma tse na gbitera abe le innahum kanu khasiri. kaka ma lɛ innahum gbɔdu ma lɛ kanu kɔsiri na mamu dame no. ofe kuma tse màwòwò jikɔla ma tse màwòwò gbolo ma tse màwòwò fɛnjugu tse ilẹ̀ tòwé kúl ìnàlẹ̀ ha siri la. kùlì nàlẹ̀ ha siri na lẹ́bí na xasiru anfusahum wa ahalihim yawmal qiyama. ala dhalika huwa al-khusranul mubin. ọjọ́ kèmí akíní náà nǹkan fọ́ siri la ní abẹ́ lè kẹ́ màmí ha siri náà ta kó lẹ́hùn ya muhammad. ọjọ́ fẹ́ lọ́wọ́ aleyhi sallallahu alayhi wa sallam kà máa kí ni iná lọ́kọ́ siri na àmì kọ́ siri na kọjọ́ kà yìí. alabi na xasiru ahun fusa wọn. àwọn àṣàmì bẹ́ẹ̀ máa wò bọ̀rọ̀ yìí máa kọjọ́ dùn máa wé òun ní èmi ìlàlẹ̀ tọ́jọ́ náà máa wò bọ̀rọ̀ yìí lẹ́tì. wà á hàlí ilé mọ́. káfíń àwọn bá mi kò ní wàá já ká kàmá lọ́la máa tá náà. yẹ́n يوم القيامة أجونا ألا ذلك هو الخسران المبين ألا مجدي يا ذلك ọlọ gbẹlẹ kọ ma bibi abẹla n'atse yi bẹka mi bẹ kuma tu kọ bibi abẹla n'atse yi fún alukosora ló ń gbé mọ bíi ilẹ̀ tó fi bìrẹ̀ dùjálẹ̀ yìí òfin lẹ̀lẹ̀ wọ́n ẹnẹ́ kí òfin lẹ̀ ti lé tó ìnana ẹbí kò wọ́n tó gbúdá bọ̀ wọ̀ kí ló wá sí ولكل درجات مما عملوا ولنوفيهم أعمالهم وهم لا يظلمون ولكل كون أموتي بيتك أموتي أمي بيك ما تامي مؤمنك ما تالي درجات mace mace tɔgbawo la ma amu ti a ma kafiri mana tuna kɛ a ma ne ko dɛrɛja ti a ma ne ti dɛrɛja ti ma dɔn no dɛrɛ ka aljanna ci darajat una ci darakat ko nana du ma ci tɔgba la una ci tɔgba una ɔjɔ kutu ate yi dun aljanna la ci tɔgba aljanna ɔjɔ kuma ate lile naam. mímá àmìlú. olùkọ́ lẹ́dí ẹ̀nà máa kùmà tí wọ́n jẹ́ tẹ́fẹ́ lọ́nà dọ̀rọ̀ mẹ́lẹ́ ọmọ yìí náà. wàlínú ọbí ẹ̀hún àmà lọ́hùn. àmà òkọ́lé kìtì ọ mẹ̀mẹ̀lẹ̀ òkọ́lé kìtì àlòdì yá òkọ́lé kìtì ọjọ́ ẹ̀ fẹ́ yóò ló ọjọ́ fẹ́ lẹ́nu wọn àwọn jìlá déhùn pẹ̀kọ́ máa yín kẹ̀ títẹ̀ mọ àwọn ọjà mẹ́ wá tí àti ọ̀hún kọ́lọ́ ìyá ọkọ̀ ìṣe ọjà tọ́ọ̀bù gbogbo láti sẹ́fù wọn dẹ́ sẹ́fù wọn dẹ́ sẹ́fù kàtà gbalẹ̀ òkú lẹ́. wà á hùm náà kí náà má jẹ má jẹ yọ máa ẹ̀ má jí ó bù tọ́ jí ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون واذكر وجبان عليه صلى الله عليه وسلم تماريا يوما أجلك أنا

iṣẹ́ wọn kéé la takpa gbogbo ha gbẹgbẹ. barusa kun. ilẹ̀ yẹ kéjì ti barusa wò ohun ti lè ọjẹ wu àti àkàmọ́jára kínní àmì bẹ́ẹ̀ kùmàdé ilẹ̀ èé barusa wò hayatan barzakiya ohun tí kíkà lára kínní ọ̀yà ọjẹ wu lẹ kó amẹ́nọ mẹmẹlẹ màálíọ́lá ma amẹ́nẹ jẹ́nẹ màálíọ́lá ma amẹ́nọ mẹmẹlẹ máàlí amẹ́nẹ jẹ́nẹ èyí lè barusa wò amẹ́nẹ jẹ́nẹ máàlí amẹ́nọ mẹmẹlẹ. ilẹ̀ ìbẹ̀rẹ̀dáwò ọdún ní èmi ká títí òun ọ̀gbọ́dọ̀ àdàmà tẹ́lẹ̀ àlìjẹ́nà tẹ́lẹ̀ ọ̀nà tẹ́lẹ̀ ẹ̀yàn tẹ́lẹ̀ bíẹ́nẹ̀ alọ́la ile mi tó ile mi ìkàjọ òun ilẹ̀ kàdé iṣẹ́ òun kì í bẹ̀rẹ̀dáwò lẹ́yà ẹnọ mẹ̀mẹ̀lẹ̀ alẹ́ nàìjẹ́nẹ́ ẹnẹ bíẹ́nẹ̀ alẹ́ nọ mẹ̀mẹ̀lẹ̀ amẹ́nọ ma amẹ́nẹ bíẹ́nẹ̀ àmà lọ́lẹ́ ma yẹ kí tẹnɛ ka kitsɛ na mɛmɛ lɛ k'i ku ɔlɛ k'i wa kɔtɔ fa yi ma di taku mamuda te ha mi eyi barzɛwo ya mi mumi ni kuma lɔta le dze o ma ma tse mɔ la ma kuro nu le mi ma na gbɔ wɔla le ee ewe yɛ no dzi aa alhamdulilayi o duni ya ke ni a tɔmɔ ee ɛna bɛ ya tsɔla bia ìdè ma tsa di ni o lɛ ta ii ìdè ma dɔ wɔ lɛ ta yɛ ìdè ma dɔ ta ɛna bɛ ya ayi dɛ ìdè ma tse kɔtsɛ kɔlɔ mɛmɛ lɛ ma na nini. má nínú kọ́lẹ́ bí rẹ gbogbo àdéhùsọ̀lọ́ lárúbá rẹ ọ̀tẹ́lẹ̀ má náà tíólì má náà tíólì sákùmá wo dẹ́nẹ́ kà dọ́ ẹnì abẹ́yẹ hà mí ẹ ẹni lẹ́ lẹ́kú kọ́kọ́ ẹni lẹ́kú lọ gbé màtá àkùmá mọ́ ọkọ ní bẹ́ẹ̀ ní ìlà ìlà ìlà ìlà ìlà ẹni lẹ́kú mẹ́rin ni wọn mọ̀ má ní ní that means ìdéwòlá ìmájà kẹ́nà mọ̀mọ́lẹ́jẹ́ mọ̀mọ́lú subhanallah ẹni wà lẹ́yìn ọjọ́ bí jẹ́ ká sọ̀rọ̀ fọ́pàá yìí ni màá mọ́ pàdé kọ́lọ́ ìbàdà àmà ilẹ̀ kú má lóyún. tó hayata barzakhiya ilẹ̀ yẹ kejì dẹ̀ ilẹ̀ yóò ti dára ha. ìlà ayọ̀ mi ò bọ́ àfú. ẹgbẹ́ táwọn ti ọjọ́ èkó àná ọjọ́ náà gbé òǹtí lẹ̀ mẹ́ta yìí. tó kọjọ́ ìlẹ̀ jẹ́wọ́ ẹ̀kẹ́ owó ẹ̀yẹ kó ní aláàbíà àgbàdì ẹ̀kọ́ ọjọ́ kìjẹ́ kọ́dún.

akpayɔrɔ de sura kama dɔ sura tu ite na náà kọjọ́ dọ̀dọ̀ àwọn ta ọ̀ṣọ́rọ̀ lẹ́dínà. ọ̀ṣọ́rọ̀ lẹ́dínà zọlẹ́mú wá zuwájọ́ hùn wọn máa kánú ẹ̀ àbúdú. من دون الله فهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسعولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون أكو جبرني أكشر الذين ظلموا àbí pé kùmàtsà mẹ́nà láti kùmàtsà ọlámàjẹ kùmàtsà dọ́rọ́jọ́ kùmàtsà ìṣiríkà kùmàtsà kìrọ̀mẹ́jú mọ̀mọ́jẹ kùmàtsà kìrọ̀mẹ́jú dínà ọ̀yà mẹ́wọ́mọ́ àtẹ́wò mẹ́má kójú kó kátìtì. náà wà á máa kánú ya abudu wà á amɔ ya ma kumale kuma yɔ yɛ bɔ amɔ ya ma kumale kuma wɔ yɛ bɔ amɔ ya ma kumale kuma tsamɛ yɔ tɛ lɛ kama ma mo dza ti yɔ lɛ amɔ ya ma lɛnugo ma nege ka kini ɛn kɔkɔ ma ka ŋɔ ma le bɔ tɛ ma abɛlɛ ka ɔdza ka ma kini aa ɛɛ ọyà bìràwọnà bìràwọnà jẹ gbọdọ àmì ìbò náà àmì ìbò alẹ kọyà wọn á sì à kì á látàlẹ jẹ náà ẹwé kí a ti àjẹkì náà sáré jẹ náà ń tìpẹ́ má jẹ lọ́bẹ̀rẹ̀ lẹ̀ wọ́n àdó ajé nǹta mọ́ ya má kùmà jẹ́ lè kùmà lẹ̀. wọ́n máa kánú ya àbùdù. dàmá pàmẹ́ òmùlẹ̀ kùmárà rẹ̀ ọ̀nà ìjọ jẹ́lẹ̀ fẹ́ ló tíákà lẹ̀ náà. mi ń dùn ní láàyè. lóbi ọjẹ́ lẹ̀ fẹ́ yóò lẹ́ kó má kó má lọ. fàdúmù ilà sírọ̀ pèlìjẹ̀ yìí. lákùmá kàmá kan ya mẹ́ kó má abẹ́rẹ́ tá màá má kú láti kó tó mọ ìyẹn lọ́yẹ́ kí ọjọ́ kí wáyé ọjọ́ náà kálọ̀ náà lígò yìí àmọ́ ló lẹ kí ọjọ́ kí tó a ti wò má àmọ́ ló lẹ má dé òlé lè pẹ́. wà á pè fúhùhù. táwọn ọmọ ya kúrò mẹtàgọmọta mẹtàgọmọta mẹkìlú lẹta láti máa kó dàgọmọ ají dàgọmọ ẹ ti màtí má èké. iná hùm màsàwùlù. ọjọ́ ìfọlẹ́lẹ́ máa ló mẹ́rin tá iná màrọ e n'i mata. màálàkùn maa náà sọ̀rọ̀. abajọ yìí náà kì í tọ́mọdé lọ́gọ́ ìhó máa kọ́mí alọ́ yìí. màálàkùn láti náà sọ̀rọ̀ la ẹ̀rọ tí kùn má ṣe ṣàtìkọ́lá mi ò dúnyà ní ìta. màkà wọn mẹ ń dún ṣe dèrò méjú mẹ mẹ mẹ kí àjà mẹnu páìtà mẹwọn rẹ gbọlẹ àdó kìlọ páìtà mẹlẹ kí mẹjú máa dàgbọ wò wọn jà kí ni ẹwọn rẹ tú yìí ni dọlà dúkìá mímí kí mẹjú máa dàgbọ wò wọn jà ẹ má tsa mẹ kátẹ́tẹ́ kùmẹ̀tì lẹ má lẹ́kùn náà tẹ́lá tẹ́lú ẹtì kùmẹ̀ má ní ilé kùmẹ̀ tsa ti kọ́lá mẹ́ níta òbí lẹ ẹ̀hún tí kùmẹ̀ má kà ọ́ la ma dẹ́gbẹ́ kálẹ́ bi lóso àkẹ́ alẹ́ sẹ́mi kùn rẹ́jú lórí rẹ̀ ṣe kí ni nẹ́nẹ́ yìí dédé wò mẹ́ kí akékàkẹ́ wọn bẹ́ẹ̀ yàn lé pẹ́ẹ́ni tsaka mẹ́kùmẹ́ mú lókè tẹ́ tiọ̀ yìí. téèyàn lára ẹ ọ ti mọ̀ náà. balùwùmù lìyàwó ma mùsùlùmù. èyí ló ń kuma ní máa máa ló yẹ wọn dún náà kuma lìyàwó àmà kùmà tẹ́ra alùpùpù òfin ní èdè balùwùmù lìyàwó ma mùsùlùmù la ma sọ̀rẹ́ndà ẹ ọ ti kuma kuma ma kuna to mo mali ona ona le ma kwa maji ti a na maji po na qalu innakum kuntum yamin gbele ke ona ma ko ma lo ana we he ha e bo fe da ona ma ko ma lo ma ma le de be ama ma lo yi dun ta kojo mo oda do amala ka kino ya ahead kule kide ama alole ama adejo na alole ejo na mole takuma kokwa inna lillahi wa inna ilaihi rajiun oni nekide kuma ma ma cheji kuma maduni obi kuma nume ne ibe ma ma do akini mana cheblo ma ai هنا هنا دعوا هنالك سبورا لا تدعوا اليوم سبورا واحدا وادعوا سبورا كبيرا دعوا هنالك سبورا ọmọ lẹ ta kò ma kó kpató wò ma kó kpa akò ma ló lẹ kì ma mi ó ma mẹrù ná ná lọgọlọgọ mẹ ni wò kpa yòò ké kókò ayé kò ma kpa yé amadi yagiri ma kó yìí ká ká ló mi ká ká kò لا تدعوا سبورا واحدا لا تدعوا اليوم سبورا واحدا mɛki kpato wo katete ŋini ki ɖe mana mɛki kɔ wo kate kumɛ we no. wɔdɔ wo subu rɛm kɛfira. mɛmu kɔ adu kumɛ kɔ adu mɛmɛ lɛ dunya nɛ nɛ kɔ gɛ titɔ gɛ kɔ gɛ mɛ lia mɛmu da di gɛ mɛmu da di gɛ ina kuna mɛ ma alahu ma jina mi ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا amẹnu jẹun haram yìí jẹ amẹnẹla haram yìí jẹ amẹnẹhun haram yìí mọ ọgbọdọwọ dúró kìtsẹwò kì arìnyọ máa ń mẹlẹ mẹ màdjálẹ àgbẹni haram kìbọ arìnyọ gbẹtìgbẹtì èkì tsi pẹ kpọmọ ná kó ìmọ tọmọ tí ọ alìjẹnà mẹlẹ tí ó mẹmú kó jẹ kpanu alìjẹnà mẹmẹmẹ mẹlẹ jẹ kpa kó òsì yẹ yẹ dúwọ bọ bẹẹ. واستمتعتم بها akuma egburu nyɔla mɛ eho dunuya lɛ o dunuya mɛ mɛ muru nyɔ mɛ gbogbo jɛ kpata. sɔliyawo ma tuju zɛw na ava bɛli huni. isabɛlɛ egini kidɛ yi ɔjɔ ti amu anyi duro mɛ kidɛ yi ama muru nyɔ alijɛ la mɛ gbogbo jɛ kpakpo dunuya yi tuju zɛw na ava bɛli huni. madze mɛ bo azabɛ yi atsukata azabɛ yi atsukata madze mɛ bo wɔ. بما كنتم تستكبرون في الأرض بغير الحق أجب قطة تجدا قوجة فيلو تجدا قوة يجدا فيلو في الأرض أجانا ليجلا بغير حق كما تجوبت وبما كنتم تفسقون واذكر أخا عاد إذ أنذر قومه بالعقاب وقد خلت النذر من بين يديه ومن خلفه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم. واذكر أخا عاد أخا أمي بكم أبواب جدا قولي شو مريا أو مايما anabi hud jumaria ọmọ ya mi bo aadi òun lẹ́tí anabi hud alayhi salam jumaria kuma gbọ́ kàtó kanilẹ́kùn di àdìdì tọ́mà. náà ìdànsára kọ́ọ̀mọ̀ hu bìlà kọ́ọ̀sì. ọjà dìkẹ̀ gbàgbé náà dùbí yá mi ló ń ha kpolo kúta kumadó àhàkà bọ̀lá èkì sọ̀rọ̀ àkìdá àjọyọ̀ sọ̀rọ̀ tó àhàkà. náà. wọ́kọ́dí kọ́lá ti nù dúró mi ń bá ìnìyẹn dẹ́ yìí. kíkẹ́ ó pété dàbí ojú ṣe ó ṣe jẹ́ nù ìṣe náà mo níṣẹ́ kumalẹ̀ kú lọ pátákó òṣìṣẹ́ yìí wa. wọ́n mi ń kàlí fi yí. abẹ́lẹ̀ màá wọn tó dùn wọn náà wá kẹ̀ ìṣe náà bí kumadó bá wọn wá ìṣe náà bí kumadó dùn wọn náà wá. alá ta'budu illallah. ìsàmọ́jáde kìíní alátàbùdù àmẹ́kùnmẹ́jàmí bóni mẹ́kìjì bẹ́ẹ̀ni kùmẹ́rẹ́ rẹ̀ ní dúró illallah tí ọjà dàbí olóka títí n'akáwọ́sẹ̀ ìtura tó wodò lẹ k'agbadagba ìtsẹ̀lẹ̀ tètè pé o ma ọgbọ́dún ma tsaka yẹ ọmọ akadẹ àdàn ìyá kan bọ̀ bí àní ibùdó la àmàlàkùn. màlàkùn mi ni láàyìn ńlọ yìí. àní nínú ìyá kan máa kiri mẹ́ra rọ́jọ́ náà fẹ́ yóò lọ màlàkùn mi ni láàyìn yìí. wọ́n ìlà áàdì. wọ́n ìlà áàdì náà ká àhùn húdà. قال يا قوم اعبدوا الله ما لكم من إله وإلى ثمود, وإلى ثمود نخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيرك وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليهم أنه لا إله إلا أنا فاعبدون ṣáàtà ọdún kìdẹ́ ìkọjọ́ àkíní àmú gbókùnmádùn fi ti wá dọ́gba ẹ̀ máa wọ́n wá òbí ẹ̀gẹ̀ àmàdẹ́ ṣáká máa máa lẹ́bí ibùdó la àfẹ́rẹ́ àrọ́jọ́ náà ká títí máa lẹ́kún mí nìlá ìlú rẹ̀ inɔdzo ŋu ne du kume ne kume ne arɔ ma tsɔ dze le ƒe leka ti mo le dzi la ila ila la mo nye ƒe wo le ke ɖe arte na kɔbi le kɔ ma arte na mi kɔbi ka mi rɔ tu le inɔdzo tse do kuma kpe dɔ gba wɔ kɔtsa ne ti sɔrɔ la wa le e kɔtsa la gbogbo tó jáde di wòlò kàdójọ kàdóyin náà. ìlà nuhi ilẹ̀ yìí. ṣé kò wá ẹ̀dùn akẹ́rẹ̀ kuma kuma kàá mi bó ma. anahu la ilaha illa anafa abudu ma ka ma ke ne ne du ki ko mara re mo yo pe ti an ti o je na ko ka ti ti ida bele mara re o ka ti ki jo ne fa yo o ka ne pala ti no du min be ne re yi wa min khalfi alla ta'budu Inni akhafu alaykum azaba yawmin azim. Inni akhafu alaykum ko alebi ihu alayhi salam yani ami gomi na choko mejani ije memu uje ni kile du gboriyo gbori beji memaje azabu jin azaba jalawa azabi lele yawmin azim azabi oje lile le kawa karbe قالوا أجئتنا لتابكنا أنا لهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قالوا لكم أبو مسلمين ويقول وكجرا ما وكبيا ما يجبل لك wele wekejura ma wekɔlikidɛ ma kama kɔna amɔdua ma kamara rɛ yi أجيتنا لتعفكنا عن آلهتنا كويل يا كان وما مرويدا kóyè àmà yóò kó jáde àmọ́ ojú ìmà kàmá rẹ̀ gbogbo sákàmà tí wèé àmà náà. fatina bima ta'iduna awe ewu ẹsẹ ama ti wẹ kaki ni islam lẹ kamara rọjò lẹ ama sọ ama le bọ ní kíkẹ́ kẹlẹ́ mú padẹ́ abẹ kíkẹ́ kọ lẹ ọjọ́ yẹ kẹlẹ́ kọ lẹ mú padẹ́ fatina bima ta'iduna aliko rẹ kọlẹ kájà bá wà ní akẹrẹ sọ wọ́n ti tẹ́ tọ́nà tọ́nà bẹ́ẹ̀ kí wá. nkún sẹmínà sọọdi kìlà ìjà nkwẹlẹ àmàna ọgẹta wẹsẹ kí ẹdọ lọlẹ ọyà wẹdà lọbalẹ àti anabi wúlò alẹ sẹlẹ àmàbí kà wọn dá. qala innama al-ilmu inda Allahi wa uballighukum ma ursiltu bihi walakinni araikum qawman tajhalun wàhálà wúlò lọ́rùn dákàdé mi wúlò alẹ́ sọ̀rọ̀ kàmá kiri ee amẹ́ mẹjàmí bóni ọjọ́ tí ŋe tún mẹ gba ní sákẹlẹ́ mọ òdodo ní sẹ́ akẹrẹ fún mẹ yòó ẹ ń mẹ ní mẹ kà ó mu dẹ tó àmà àdáde ó kà mẹ kà yìí òkú àná ọjọ́ ní kà mẹ kà yìí títí ẹ ọ̀hún ìdẹ́nu olùtí ọjọ́ ọ̀hún ti títí òun náà dá dábẹ́ do akẹrẹ fún mẹ tí àti òun náà dá òkú àná ọjọ́ náà ìnáma ìlímú ìdẹ̀lá òun mà alùkàdá ọjọ́ kùkúánù ọjọ́ nà bọ̀bìá wa ìhọ ọjọ́ yìí dẹ òun tí ó nà mẹ àmì àtsá dùn ní tí ó wẹ̀ lẹ́dẹ́ àmẹ́kídó òun kó wọn adúlá ní.

tẹ́jẹ́ àlùlà amẹ́tsi amẹ́nẹ́jẹ́ tùbí elilélile edzẹ́ tùbí ojókúta gbóòló ọ̀mẹ́tsi mẹ́ta kọ́jọ́ kí má dábàdà mẹ́ amẹ́tsi lẹ́lọ mẹ́ gbẹ̀dọ̀ dé gbàdàbí ọjọ́ káì amẹ́kìlẹ́ ẹ̀tsi amẹ́nẹ́jókú elilélile mẹ́tsi sójókú kẹ́kẹ́ lọ. فلما رأوها عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض منفرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم يا أنا كني كجوم ما كم أكني كجاو تيجي كم كني كجاو يا وجهه بول kago ya دابا كده أكو ma do ma nebi muhammed sallallahu alaihi wa sallam ɔwɔdzɔ tsi bi awa mi be wa adzɔ ma kan kero be dzi ɔdzɔ ma ama himaja meki de ina na bi dukile ma kere re ojo ti ma re kuma ti ti o le je kuma kere ojo ma aya mo domo ke ti la ko je be ti ki de ba kama kabiri mali ajo pa ne sallallahu alaihi wasallam وإذ قالوا اللهم, إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم نعم، وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون mẹ́lá báru kọjọ́ tàmí ìgbé gbólé rẹ̀ rẹ̀ kùmà bí azába kí wá kọjọ́ lọ́wọ́ tẹ̀rẹ̀ fún wa àmọ́ abá níbi àbúrò nàbí rahama àmọ́ kábìrì má jó kọjọ́ má làjájá níbi màlẹ́ adágọ́gbá níbi àníbi dẹ́ẹ̀. takuma na akɔla ọjọ wɔyi kɔlu la wuma takuma mɔ kunya tɛ idza nebi sɔlɔ la wa ne wɔsɛlɛ lɔnà ɔdzɔ wɔ kele kpɛ ne kɛlɛ kɛlɛ bubu yi ma kɛlɛ kia kaa ma kama mɔ ma kɔri nyɔ nka na ha za hu wala ha kɔmi na ndi ka. lɛ wɔ gɛdza muhammed kɛlɛ wu lɛ wɔ gɛdza ama yɛ lɛ kɔ ama ma ṣe ń kẹ̀dọ̀ ẹlẹ́ àmúpabíẹ́. fàǹfẹ́rẹ́ alẹ́ iná ìjára dàmínà sẹ́mà. ìjà ẹ̀rọ kóló gbọ̀ǹgbọ̀ àwọn máa gbé ọjà lẹ́kẹ́rẹ́kìlì àhà máa la ìjẹ́ ń pẹ̀lẹ́ jìnnìkì. náà. àwẹ̀ ti bí àzà àbìnẹ̀ ni. ìjẹ́ ń pẹ̀ máa ní kété lẹ́ àdábẹ́ òkú ẹ̀ máa kí ìdé ikọ̀ sọ̀dí ẹ̀rọ òkú ẹ̀ máa kú ẹ̀ ní kété. àwẹ̀ ti na bí ni àdábẹ́ òkú ẹ̀ pa ìgbélẹ̀ wẹ̀ tó àmàkí. láyé láyé lọ́ba. ẹ̀ ń وما كان الله ليعذبهم وأنت فيهم محمد صلى الله عليه وسلم ma ما جاي كونتوه كونتوه كونتوه òun kò bẹ kóòdù ní tí ó múnà wá lóde rẹ gẹ wọn máa ká náà láwọn olè yọ àdúgbò ọjọ pèbè kí wọn tì àmì وما كان الله معذبهم وهم يستغفرون وما كان الله يعذبهم ọjà jẹmọ́ta balẹ̀ ní kpọ́ wọ́n mú yẹtẹ́gẹ́ fèrè la àdìgẹ́gbà kìkẹ́ nàmi mùsùlùmí kùmà dé òdi ni àtsọ̀ mẹ́lu dé òdi ni àwìjẹ̀ká dé òdi ni àdìalu

falamma ra'awhu aridan alu kaza be kama ka kini na bi mata iduna in kunta min as-sadiqina ta ka ba ladan kala kidwa ako jan ba so wa hudu kama kini azaba la kuma akili ale ije muhammad amani be ka wode yana beta gelle to wa wale فلما رأوه عارضا مستقبل أوديتهم ما بين لكم مكان فلما رأوه عارضا أكمل هذا فلك جاوا azabɔ ɔdzɔ le wɔm tsa wa le tsi daki ɔdzɔ wotsi daba kpa kitsɛ duo mi ɛma kakpa duo mi analu le n'atsa yɛ ɛnalu le mosɛkpɛ bi la awo di ɛti daki medu kpari akpɔlɔ okuta ma ami mumu ma ne yaki no mi alɔ yi kakpa rɔ ɔdu gba te wo kuma gbe o arɔ ɔdɔ ɛŋu kuma gbe o. مستقبل عودة أوديته نعم قالوا هذا عارض منبعث yubsiruna kuma jana ne bi wuri kwa mi be mara ga jawajo mana kama kina mete ko ta kuma mu mishmani ehe eh, are do mumsiruna o oh, mi lati lo ama pepe o oh, mi lati ne lo ama abaje to da bala ma tini kuma gbewe yi lakọjọ ka ne bi wuli kika maa kini. bẹ́ẹ̀ huwa masajal tumbi. bẹ́ẹ̀ ijomi dẹ́ lo ijomi ebola dẹ́ lo ẹ̀jẹ̀ ya jẹ́ yìí huwa masajal tumbi. hewu mejoje diki mutu ana da yake gicho gaskiya hudu haka min al'azabi yi. wawai na'am rihum fiha azabun alim rihum afu wawale ola be kakai e. fiha azabun alim e wa ma adun وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها سرعي كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية إن كنت من الصادقين فأهلكوا àfù ọjọ́ tó máa hun wọn láyé ábà àfúlẹ̀ la má lè dá. sàkàrà ha aláìhìm sábà àlàyé àlè. ọjọ́ àfúlẹ̀ títún mọ́ la òru méje. wọ́sàmá nìyẹta ayá mínhùsùmá. bọ́rọ̀ ka mẹ́jọ rọ́ní rọ́ní rọ́ní rọ́ní. tọ́ alùkàbọ̀lẹ̀ wà lẹ́ àbí ìdùnmọ́. tọ́tàrà lùkọ́wùmá fi ha sọ̀rọ̀ ẹ̀. àlẹ́ yà mọ̀ gàkìdẹ́ fi ha màtí àbùtà dògbòló sẹ́rà àgùdùmátà kọ́dá nɔnɛ ati kami akina mi abo adele ma tsi gbɔ gada gbɔ olio gbɔ gbɔ ɛhɛ ne ka liki dagbɔ la yɛ ne aku wo nya ne tɔmɔ wo ne ya dɛ ama afulia mɔ gaki ɖe dunya tɛ imdu le tsaka wokɔlɔ ka va tse tse dunya tɛ kete ke dunya tɛ lɛ ayi dunya tɛ tsaka taka vutɔ nɔ ti ani kaki awo ne ya tse wọn awo alɛ taki le apiɔ kina lɛ lɛ kili anu alɛ epitisi apitisi ko èyí ó tí ó jí kìtẹ́ kejì lọ kú àbúrò ọ̀lẹ́ amúdò rẹ̀ ó la kpọ̀ ọ̀bẹ ẹ̀rẹ̀ kìtẹ́ kíkọ́ kpíkpì ọ̀tẹ́rẹ̀ lọ́rọ̀ bí ha sẹ́rẹ̀ à náà. kẹ́ anáhùn ajázu nàkàlì nǹkan wíyá. akpadabọ kakunọ kakunọ ẹgbẹ́ mi nà kuma kọ́dá kọ́dá ẹ̀dẹ́ náà kí ni mọ̀tò sọ̀ kólé lọ́la rẹ̀ màá ma bìtì màá ma lé lé abala kọ́mádàjà فهل ترى لهم من باكية عصيف مرة الواني صلى الله عليه وسلم وقناكي عنه فهل ترى لهم من باكية مجلي ناني أمي بلغي fɛn kuma tse kɔjɔ wɔn ala yi wɔn amɛ wɔn tse yi múna bíi sura kàdé wọn kẹgbẹ́ wú ọmọ sinna àjọ tún bí yí rí wọn fi hàn àdàbọn àlè náà. tùdàmírù kúlẹ̀ ṣe é ń bẹ amúrè rọ́ọ̀bì hàn. فأصبحوا لا ترى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين أملك يا كرب ما تدمر كل شيء kike tama kete ina undu ka kwela karbo kima huya kadan tudamiru kullu shay'in ɛhun tu kabule akarabɔ tse kabule kiyɛ ŋun lɛ titi siwu yakada. bi amuri rabi ha. ɔlɔlɛ lɛ esi gbitɛrɛ tse no bi amuri rabi akpa ye kɔman ɔdi ɔjɔ o dun yalu tukɔlɛ lɛ naam. latare ila masakinahum. akabi ko kuma ba ye fasbahu ɔjɔ kuma kɛrɛ kuma onye ma nu doke titala onga odoma omeli oke naam. kazalika na jezile kan mal mujirimi. ayọ̀rọ̀ ní ẹ̀rú kò wọ́n abẹ́lẹ̀ láàyè kazalika na jezile kan mal mujirimi na abẹ́lẹ̀ wọn adọ̀rọ̀ mi àmì bẹ́ẹ̀ kùmà tso lébi kùmà gbójì òlébi tì má kà má kùmà gbọ́ má kọ́ gbàgbọ́ lẹ̀ ọjọ́ kìtìwá tó wà. ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغني عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء من شيء إذ كانوا يجهدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون وجه ولا لي شلاتي جماكي وما لا بلايلو إيه مدتي ولقد مكناهم فيما إن مكناكم فيه وجه ولا لي إجمع كودو جو جانا جو دعوك كامل كودو جو جانا جو مكبر جو تنيا كده mɛdze mɛmɔ mɛkpavi ɔdzɔ mɛkunyi mɛnadiki ɛwuku mɛtsi ɔdzɔ tsi wo mɛyi abɛlɛ ɔdzɔ tsi yɛ mɔ anu lobe ɔlɛ kɛ ɛdima kɛnɛ ahò fi ima kɛnɛ ahò fi iye wele lɛ amɛ kumɛtsi ni ma li itsɛ kitsi alu ɔdzɔ tsi amɛ lɛ itsɛ kitsi alu ɔdzɔ tsi wo ma lɛ ɔmu itsi amɛ mɛma mɔdzɔ do kati itsɛ nɔla kidɛ sɔrɔ do ha di. أجبرني عمي بكم أتمنى مملا الذين إن مكناهم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور أجبرني بكم أتمنى مملا ما تجاني يوجو الجنة الذين إن مكناهم في الأرض وشالي بلكين فجوا موفدوما kɔjɔ mu kpa yi do ma kɔjɔ mu ŋa do ma kɔjɔ mu ɛsɛ do ma o dza ne lɛ. afamu sɔla ta. maa do jidago ɔjɔ na afamu sɔla ta maa dɔ ɔdago naam. waa tɔwu zɛka ta. waa tɔwu zɛka o dukiya ma zɛka yɔkɔ zɛka yɛŋɔrɛ zɛka yɔku naam. wa amaru bil maaru. maa ko waati daawa maa ko waati waazi amaru bil maaru mana ka amuna kini kɔlɔn mɛmɛlɛ dɛ mɛ tsi mẹlẹ adájọ tó ka títí mẹna tsọ mẹdu mẹna wìdẹka mẹtsa ti kpa mọmọ ikú mẹtsa ti kpa mọmọ akọkọ mẹtsa ti kpa mẹnọ bàtà amẹru bínú ma ọrọ mẹna dọdọ amẹnẹ kumana tsi kọlọ mẹmẹ náà. wà ná ha hu ani mú kẹrẹ. mẹ náà kpọ́nà nyà mẹnẹ kuma wọ́n tsi kọlọ diẹ nẹ mẹ akpọ́nà nyà mẹnẹ kuma wọ́n tsi sirika mẹ akpọ́nà nyà mẹnẹ kuma wọ́n tsi kókò mẹ akpọ́nà nyà mẹnẹ kuma wọ́n tsi bídíà ẹ̀ ma kɔ la wɔn yamu lɛ itse mi jɛnɛ mɛmɛ lɛ ma tse. walilayi akibatulu muru. ɔjɛ nɛfɛ lɛ wɔn ti sáré yɔ mɛmɛ lɛ yi abɛlɛ lɛ wɔn jɛ fɛlɛ ni wɔlɛ kɛdima kɛnɛ ahò ɔjɔ tse de kumɔ mɛmɛ lɛ wɔma itse tɔ kɔsu ni tu ma ti ma ima kɛnɛ ahò fi abɛlɛ ko ɔlɛ kidu amɛ kumɛ do la rɔjɔ yi naam. وجعلنا لهم سمعا وابصارا وافئدة فما أغني عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من shay'in. Ẹ̀sọ́ kọjọ́ tí ó máa ṣe tó máa tí nẹ̀ kìdúmà níbẹ̀ ìtòjíjà gbàdé máa pẹ́ la ẹ̀ta kí wọ́n ti ìfúnmá gẹ̀ ẹ̀ta ká máa pẹ́ la wọ́n tó ka títí kì káì iṣẹ́ náà ọmọ nàìjíríà kí náà màá lé lásẹ̀ wọn rẹ̀ wọn rẹ̀ sákẹ̀ wọ́n lè kẹ́lẹ́. wọ́n lè kọ́ni sọ̀rọ̀ náà lè jẹ́ hànámà kàṣí rán mílẹ̀ jìn ní wàlẹ́ wọn. lahun kulu bula yabukahu nabi ha walahumu ayunu layu busiru nabi ha walahumu wa يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد زرعنا لجهنم yadda musu ci amun ne a musu ci don amun ne wewe kuma na rai jahannama kasirin wewe wewe minal jin we amali jẹnu ta na kàtúmọ̀ náà wọ́n jọgbà yìí náà. wọ́n ń. báwo ni olúkúlùkù kò má tó jí dágbó ọjà rẹ̀ fẹ́ lọ́lẹ́ náà. làhùn kùlù bùlá ma ya kìdẹ́ ọjọ́ tó máa mọ̀ máa lè tìkù ní ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم

aláyàjẹ kí wọn jẹ jíjẹ òkè ká pàkìdé ọ ẹ òkè àtẹnìkì jẹ ẹjẹ kí n kọ pàkìdé ọ ẹ hà yàjẹ wa àmà èbìlì ìnàlélàyò ìnàlélàyò ẹbí ẹnẹ òkè bàtàmádé jẹ àmùnà lì àmùnà lì ọ̀làmọ̀ ẹ̀họ́ ẹbìlì sábẹ́rẹ́ sábẹ́rẹ́ máa fọ́ àti èbìlì òdì kpọ́. ebile a ke atse matsema ke ebili dɛ sagbatso tse kɔ keŋ kali atse kɛlɛ bɛ ne kɔlɛ ebili dɛ dɛ ematsi gbɛ atse ebili atse ayɛ ŋudu kɔlɛ ebili yɛ wɔtse ebili kpɔ yidaba yɛ hã wɔho abe amala tɛ ŋɔ rɛ tɛ ŋɔ rɛ mɛ tuma le ɔyɔ kitu ati o ma. abe jami bɛ kuma jami gɔ filu lɛ máa mẹ́rin ma òtún yà lálẹ́ tọ́jú ọ̀nà àtọ́dún mú ó yẹn fẹ́ lọ kàyé tóbi ka lò àbẹ̀gbẹ́ àti lò nà múdàbí ètúrà kàdé òun ké. wàlá àfẹ́dàtú mi ṣe yìí. ẹ̀dọ̀ máa kọjọ́ dùn máa máa dùn tètè yẹ ti la. láti máa ń pa máa ya jẹ́ ujeji ẹwọ ekuma jẹlẹ ujeji mu lia tsi kẹrẹ kuma kẹrẹ ọjọ kẹrẹ ọjọ kuma naam. ولقد هلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم يرجعون ولقد هلكنا ما حولكم من القرى أمك مجويها mẹ́rànlọ́ anẹ́bì mẹ́tẹ̀rẹ̀nyá ni ọkọ anẹ́bì mẹ́ríkà ni wọ́n yà àmì ewu kìlẹ̀ wúdi gbélé kàmẹ́lá lọ́jà nìmọ́nà yájá lẹ́ má kìtà máa wọ́n mẹ́ni wọ́n lè kẹ́rin kàlẹ́ kí náà wọ́n kùn mí nà kura àmì ìwò lè kọjọ́ wò má la dábẹ́ wà mí ibò àdì pé wà mí ibò tẹ̀mọ́d pé wà mí ibò anẹ́bí lóòtù pé wà mí ibò anẹ́bí ṣọ́ọ́yì wàlẹ́ islam mẹ́ńlá lọ mọ́ nájájá mẹ́tẹ́lójá lẹ́ má téyìn ní kìtsẹ̀ dòbòrú tọ́mọ tó dẹ́bi ẹni máa kùmà tse kọjá ní ẹfẹ́ yóò ló tse má dábàá ọmọ ó já ní má núgò tẹ̀ kpákpá وصرفنا الآيات لعلهم يرجعون ọyẹmẹnu ọjọ tàbí ẹjọ mọdà mayàtàkà tóbi jẹ máa mú dàbí pé òrùjẹ kọ dàbí pé ìlà kumalẹ akótójọ ni ọkọ àkóyá dé ní islam náà. فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم wàtálíkà ìfukùhùn wà máa kánú yàtàrú. alùpùpù mi bẹ́ẹ̀ jọ yà kumana tí ìhun náà lẹ ọjọ́ náà kumana tí ọ̀bàtà yìí wàlúwàlá nàṣẹ̀rọ̀ hùmù lẹ́sìn náà tàkàtú mi ń dún ní láì kùrùbá nàná ẹ̀wùn tí kàmi bẹ́ẹ̀ kuma wọ́n mara rẹ̀ máa níbi ọjọ́ lẹ̀ kuma má dàtí kò má kuma gbàmátà nẹ̀ má jàdá bọ́wọ́jọ́ má lẹ̀ káka mọ̀ ọjọ́ lẹ̀ ɛhɛn a bó kuma lɛ bóun lɛ ami ɛkulu kiri o dunu emi lɛ itsɛ ŋkɔ booti ka mayi bɔɔl yi ŋu yàrá tó ma tsi bóun yà ni tɔmɔ hã lɔkò tsi bɔɔl yi ŋu lɛ dɛ dàgbà dàgbà dunu emi lɛ dɛ tó tsɛ ŋkɔjɔ na lɛ akɔlɔ la nasara kumɔ lɛ dina sakazu mi du ni koroba na na alia amɔ dze lɛ alati kuma ma ni kina yada ma ku yada bɔjɔ ma wo tɛ wona amia wa ne mutu bẹ́ẹ̀dọ̀lú ọ̀hún. bẹ́ẹ̀lì má ní kí gbàmánú má ní kí jàdámánú ìgbélẹ̀kẹ̀ dọ̀lú àrùn má dìtàpíẹ̀ má tẹ́ má lèyàn má gèmí má gèmí má lè má gẹ̀ ọjọ́ náà dẹ. wàhálìkà ìbùkù hùn. yé mẹ́la kéjọ lé mi máa kùn máa rọ yìí má ní kí gbàmátà náà kúrò àdàbọ̀ ọjọ́. wà á máa kánú ẹsẹ̀rù. ọkọ náà kò tẹ́ ká kùn máa sárọ̀ lé mi ò yọ la máa lẹ́kì. sákò kàtó yà lè jẹnu fáwọn ẹ̀kẹ́ mẹ́lẹ́ tiẹ̀ náà. wà á sọ̀rọ̀ fúnná ilé ìkànnà fara mi nà lìjìnnì yẹ sàmì òun alukọ̀rọ̀ àná bàlámà bàrú kàlù à ń sìtú. náà. فلما قضي ولوا إلى قومهم منذرين gbọdọ káfìrí tsaka kumatsi lẹ ọgbọdun la ka o abẹkọ gbọdọ sirika ebili transfer wogba le taki wogba mọ nẹ agbọdọ ebili transfer wa mọ transfer

alìjẹni oko màdé egubi tsaka ń tsi alìjẹnu ọgbọdun tsaka lè atsami zori ya ìṣe tọ àmọ adé ìdílé màtí tọ àmọ anugbèlè ọjọ náà ìfẹlẹ bá níbi sọlọ lọrùn ẹdọ sọlọ àbùjẹ sakumali awọlọ ọwọ mẹtẹlẹ alùpùpù àjọ yìí mùsùlùmí islam yìí kà tsi àmọ alìjẹnu atsi lẹ gẹgẹdẹ alùpùpù ni kà gba lára wui ọyẹ gẹgẹdẹ yìí nà kà alùpùpù ni tsi dẹ yìí àmọ afọ alìjẹnu nugbòdọmọ. ama lɛ na ma le yɛ nutɔ ama kpata ti la le yɛ nutɔ mɔ la ilaha illallah kati ama le yɛ nunugo tsigɛ ɔwɔ mɛ lui alahu akpɔr kpadi ka ama ti sɔla ama le yɛ nunugo atsigɛ utsɛ kuma kpali ti ti adze do ayi awa kpama le yɛ nu neti ŋkɔla ne yɛ ba katiti lana do edigbo ɛgu kanebi ka ni amɛ mɛtsama le yɛ nu kpamu le mi tso nu tsɛ o tsi akɛrɛ fuma lɛ. jina mari jenu ma mushele ba o katuma tane wa yasarafna ilayka nafara min aljin o jere bani wa nabi sallallahu alaihi wasallam adike ba ko ha mu je ta ku amali jenu ji ku ha mi buma kaki o ma ju ro da na ni tira alquran ke gba mi bo e mi bo e amanu ko mana gbo to du kuma na ji tira mi buma naam فلما حضروه ebele kamar kamal jale chenu kola ya lakini yana meji machi ali sallallahu alaihi wasallam idago dudu e gba wasubuhi ya cho wasubuhi gbo mado batni lahar buhari kwa muslim bari sidewa taka ali sallallahu alaihi wasallam mako wasubuhi mababugo yani hmm. shika ede e takẹtsɔ lẹtsẹmitsɔ yóò kuma kpa yẹ tse gba yẹ tí a tse kuma gba owó tse gba gbogbo kí tse nà má lè dzẹnu kuma adó mọ kuma awọlọ yẹsẹmi wóni alukuraan alebi sọlọ lahu alẹsẹlẹ dagi gbogbo kpọsi ni nana le atsɔ saka ma lè dzẹnu wa lé tirọ katu lẹ kí agbẹ yọwọ yẹ naam. sọlá ma habaru. alu kuma di wúkpa alebi sọlọ lahu alẹsẹlẹ adébi dagba tsɔ yẹ àmà adago ìmànago. Kalu amsitu. Kasuma ka ni bo ma kini amsitu. Mẹ́mi ma hmm. da tutu ke. Mẹ tse tsi ka ma gbó kọlà lukura ni kìlọ̀ jima. Àmà kọ̀ la ma yẹ ma tẹ̀lé kuma gbé kuku dún. Ma tsa lukura lẹ̀ ntẹ́ ń kó nẹ̀. Kìmé ti gbàdá mu yà tẹ̀ ne kí gbọ́ kìmá tẹ̀ ne dún. Ibe ń tse tọ́ mọ̀ yà tẹ̀ kí gbọ́ mu lẹ́ فلما قضي ولوا إلى قومهم منذرين saka aka mu do ana inna qur'an al-fajri kana mashhuda oje bale awa oje bale no ali sallallahu alaihi wasallam be ku we ke ko tele di ko ni ali sallallahu alaihi wasallam me bo ka tu inna qur'an al-fajri to do ka tu me gbe ho subu ile kana mashhuda ikina malaika amali yanu chakale ma ne judu kuna de sura kade

lótùpá lẹ́yìn sallallahu alaihi wasallam wa innahu lamma qama abdullahi. wa innahu lamma libada. Allahu akbar wa innama lamma qama abdullahi adikegba ka abdullahi kwana ẹnna ti muhammad sallallahu alaihi wasallam òun kuma Kadụ kadụ كادوا يكونون عليه لبدا ككن الكن ناتن كيدتي وبو غغره كيبو ككن كادوا يكونون عليه لبدا ماما لي الله ميا ولا النبي صلى الله عليه وسلم kudu ẹni ilẹ̀ adagun fa ẹni fúnra bí sọ̀rọ̀ kàlẹ́ wọ̀ pé. قالوا يا قومنا إنا سمعنا كتابا نزل من بعد موسى مصدقا لما بين يديه مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم báwo ká tó gbọ́ kúkú alẹ́ sọ̀rọ̀ láwọn alẹ́ sọ̀rọ̀ mẹ́rin sákùmọ̀ ọlọ́ọ̀gbẹ́rẹ́ rẹ̀ mọ́ àmàlẹ́ ọlọ́ọ̀gbẹ́rẹ́ rẹ̀ mọ́lẹ̀ àmọ́ bíbí rẹ̀ sákùmọ̀ ọlọ́ọ̀mọ́ pẹ́ enekida yɛlɛ bi ne tiɛ mɔ enekida yɛlɛ bi mɔ enekida yɛlɛ bi mɔ ɛnɛnɛ kɔɔlu ya ko mana takuma na mɛ kuma ca mi bɔ ma mɛ lia mɛ lia mɛ lia ɛnɛ ŋu kaka ma bɔ ina tɛmi ina kita ban ìṣe nòlí ta fi gbɛmu kaka ma bɔ lóde ìṣúra tó yẹ kí ayédjó du jíìnù ayédjó du قل إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا أجلكم يأمي إنا سمعنا كتابا مكني أما سورة الجن ما يهودا القرآن دجالي قل إلي كما ke ما jami wa من bi mɛ ɛ ma kami ke. annahu sama'a nafarun minal jinni. ti màá gbọ́ wọn alẹ́ tẹ́lẹ̀ alukurani. Naam. fakalu. A kò ń tàbí tukọ̀ àbí bọ́ máa ké kọ̀ kálù tá kò máa kà Inna ké. Iná sẹ̀mí iná akọ̀rọ̀ ànán àjẹbá. Iná sẹ̀mí iná akọ̀rọ̀ ànán àjẹbá. Àmàjẹ́ létí kúrúkọ̀ làlùkùránì kìbẹ̀tẹ̀ máa tùtọ̀ àjẹbá yà tùtọ̀ yà ríyàn. Iṣẹ́ ni mòjídà kà kàlùkùránì nẹ. Ẹ má ṣàkàmẹ̀tẹ̀ ń. Ìyọjọ́ akálàdá máa gbà yà. Bẹ̀kẹ́ ni màdìmọ́ bẹ̀kẹ́ yamata kàmi mẹtẹ ń kẹẹkẹ alukọjẹ rẹ fẹlẹ wọn do mu alukura ni ojoji wa máa nù ojoji ojoji ọgbọnu tsaka lẹ olùyàn kẹ ní ayẹdẹ ẹnẹ kìlà mọ yàdẹ olùyàn kẹ gbọ kọlẹ ní kìlẹ ẹsẹ yíyí rẹ kẹ gbọ kọlẹ ní ẹsẹ yíyí rẹ kẹ gbọ kọlẹ ní alukura ni dẹ iná sẹmínà kuraani. ajaba to muna je mi ki ya qaumana inna sami'na kitaban je ta bi kuma do kama na unzila min ba'di musa ya di musa alayhi salam musaddiqan liman bayna ya do ke ja o ta bi ki do ba won ja ki a condemn o ta bi ki do ba won ila so ni to te sura tu ala keji يهدي إلى الرشد فآمنا به ولم نشرك بربنا أحدا كده من يهدي إلى الحق أما سورة الجن يهدي إلى الرشد يهدي نتون ليوكوكا sura bẹ́ẹ̀ amẹ́ kùmẹ̀tsà mi bọ́ ama amáde dì amẹ́ kama gbọ́dà sákàmà gbọ́dọ̀ ọ̀nà òfa ama nàbì amatsẹ́ni ma lè nẹ́ fóun mẹ́mẹ́ ṣe amẹ́ ma lè nẹ́ mẹ́mẹ́ amẹ́ ma lè nẹ́ mẹ́ abájọ́ yà mùsùlùmí amatsẹ́ abá màdàgòrè. Naam. Walam nushiriku Rabbi na ahada. Gbégbélé àmà dẹ̀ òun ni adẹ́gbọ́ pààrọ̀ ọjọ́ kìí ó dà má gbégbélé. Naam. Yahadi ila lahaki. Yàtò nà ẹ̀tọ́ ni ọ kẹ̀sì àná. Wa ila àpàyíkì mùsàkì. Yàtò nà ẹ̀tọ́ ni ọ kpàkpàkì. Tọ̀ríkì mùsàkì. Ọ̀ ni ọ kpàkpàkì má jodo nẹ̀ ní. ni ọ kpàkpà má dì n'aka bẹ́ẹ̀ dá. ولو استقاموا على الطريقة ni wàhálà wí وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا يا ما يا مجالا كني دريكا يا وطو جين يا وي tẹ̀lé ya wato awọ́tọ́ kì í ọjọ́ nẹ̀fẹ́ ya ní bi muhammad sọlọ́lá wa tẹ̀lé kì í ya ìdè kì í adó dààmú ní ojoojoojú jìlẹ̀ mẹ́ẹ̀dọ́ jẹ́ àmọ́ yàwọn tó ma wa ọjọ́ ìfọ́lẹ́ ni wà á lẹ̀ wí sẹ̀kọ́ mú alẹ́ sọ̀rí kẹ́tì ìmá ti èyọ jẹ́ ní ẹ̀fẹ́ yòó kìdú anabi sallallahu alayhi wa sallam dùwà. làásùtọ̀ iná hùn máa ń gàdà pọ́n. ọmọ bó yẹ alibarika lọ amẹ lẹ́kọ̀ọ́ ìhòjáde. iṣẹ́ náà kí a dùn gẹ́jà làkìrì kìdẹ̀rí kéèké adúdú nílẹ̀ máa kà yín lò etura ti di nílẹ̀ kpɔ ɔnyɛ fɔ ɛsɛ wa ana mi na sɔali hu na eke adi do na dɛ ke am. wa mi na du na sɔali. ala mɛlɛ gbɔ ɛkama jɔ abajɛ wa ana mi na sɔali hu na eyi wa ma ɛsi na mɛlɛ fɛ ma le di kpɔ ne yɔ jɛ ne fɛ yolo le di kele lɛ ya di do nɛ nu ya di do nɛ nu ikpɔ ne yɔ jɔ leba ne ikpɔ ne yɔ ne bi sɔlɔ la wa leba ne bi sɔlɔ la wa sɛlɛm rɔ jɔ ina mi na sali na mi bɛlɛ dɛ to kɛ kia. wami na dun na taali. a ma se na mɔ bɛ kuma o du die k'i ti sali wo na ye kuma ma le bɔjɛ kori cɛ o ta tuma ni. kunna tɔra i ka kidada. kunna tɔrɔ i ka kidada a ma se na mi tɛ i ka wɔwɔwɔ kunna tɔrɔ i ka kidada a ma se na mi tɛ i ka kuma lɔ kɔ jojojo. a fɔ yɛrɛ b'a cɛ mi ma kɛ jɔda mi tɛ i ka. àwùjọ kẹ má tsaka nùmá dzidzi ẹdí yẹ kẹsí lẹ tàwùrù ewu edu kẹdọ tsi kẹdọ la nọ nọ n'enyi wa mọ yi ewu kadọ ewu dọ n'enyi wù dọ ewu kadọ ewu dọ n'enyi wù dọ ọnà dọ yà mẹ ma ké lẹkìtì wa ti hàn mi délẹ lẹ sèdíkà jahannama dẹ tíṣọ mi kàáyé náà. iná lẹ́bí na káfàrú wà sọ́làmù lẹ́mìí kúni láwù lìyàdìyàhùn wàlá lìyàdìyàhùn fàríkà. iná lẹ́bí na káfàrú wà sọ́làmù. لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا إن الذين كفروا àmì bẹ́ẹ̀ kùmà lábọ́jọ́ tẹ́ lábọ́nútì ọjọ́ tẹ́ máa ń ma de te do tuyɔ tasuma rɔ tse wɔn munɛ titse kò wɔn de alukura ni gɛn ma rɔ tse wɔn munɛ titse ane fi wɔn gbɛn la ma tse jɛ alukuma tse ma wɔn de ke agùnmá tiẹ̀ lòun lẹ̀rẹ̀ máa wọlé kejì á débi túpẹ̀ ọ̀gẹ̀ náà. lẹ́yìn àkúnlẹ̀ ńlá ya olùyẹ gòfèrè aláwọ̀. ìwádùbà ọmọ wọn la lajilẹ̀ kùmàjilẹ̀ ẹnu ìwádùbà ọmọ náà. wọlé àlè àhàdíyà hùn parí ká. tẹ̀ríkì ọjọ́ tẹ̀ríkì ọ̀nì ọjọ́ la ọjọ́ yẹn ni wọ́n àdàmẹ́lẹ́ tán. naam illa. illa tariqa jahannama. ṣé tẹ̀ríkè jahannama wọn ìyẹn adumatọ tẹ̀ríkè jahannama lẹ́nu ṣé kì í adé odó ẹ̀ nẹ́kì nẹ́ tẹ̀ríkè ọjọ́ yà adé alẹ́bi muhammad sallallahu alayhi wa sallam máa kí ni sunnẹ́tù ẹ̀ nà dọ́ sunnẹ́tù muhammad sallallahu alayhi wa sallam sunna ìyá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ máa lọ sunna yìí tẹ̀ríkà sunnẹ́tù sẹ̀bíìlù sirọ́tọ̀. tsaka mami ni tsɔ na ka kalẹ ŋu tse yana na ko amewo ɔdzɔ tse ne ŋu yatse ne ne ke wɔ ne ŋu kia tse ne maa kini anabi muhammed sallallahu alaihi wa sallam iwọn na tso mu na etu nwata te ne kɛ ɛna muhammed tso na ke deli ke ti dza ne ɛna ne ta ɛna ti dza ne ke kama maa kini ke ɔ la ne ɛna ke. ene ga ko ni sojo e chen ama ga gin darikatu muhammad rasulullah sallallahu alaihi wasallam e ba ma ni e ba ma keda ke man muhammad rasulullah muhammad rasulullah ta pa me muhammad rasulullah muhammad chunu sojo mi che darike wona onde wala kale bolo ma do sunna yani bi muhammad sallallahu alaihi wasallam لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم ṣé tẹ̀ríkì yá ànàmà òun ṣe kìí ajú ojú rẹ̀ lẹ́yìn. náà fáàlìdì iná fi hà abàdà. àkótó wọn má ṣe tó bá àmàkótó wọn gbégbé lẹ̀ má ṣe òun yìí. wàkà na báàlì kàálà láàyè yẹsìrà. ọjọ́ tí o máa mú ọjọ́ náà kí máa mú adúlá tẹ̀ ìjà ànàmà gbégbé lẹ̀ mɛlɛbɔdzɔ mɛlɛbɔnutsɔdzɔ mɛmidzɔ mɛkile bɛnɛ múnɛ tó gbogbo mɛdzo do ɛni lɛ lɛ kì má dze lé kì atsonutsɔdzɔ atɛrɛ mɛn mɛkì gbɔdɔ dzo ŋu o nɛ aka yɔ tso kɔlɔ nù nígbà tso kɔlɔ adi ní islam ni ké kɔlɔ lɛ kó wa di ní islam ŋu idze nɛ nígbà yanni kó wa di

to o da ma dɛ o dɔn dɛ o ma dɛ ami be kuma de o medina ma tsu kɔlɔ ne ka nɔ ɛnɛ ki nɔ ya ta ye o dɛ o amiri yɛ kɛlɛ ne kɛ ne ka ɛnɛ toru ale bama o o lɛ ne dɔ ya ŋu ma na o nya ya meji ma bo ya meji ye kiri eju titi yɔ ya do ne ne eju. ɛdɛ yàlɛ ɛnitɔ ee kìma na o ima di ɔma wo tani yɛlɛ na agbali kɔ kɛ ima mɛri yɛ do yɛ ɛdɔ ma tɛ kpɔ ɔyɔ siru na la. wɔyɔ siru na an kusi walawu ka na bihi kasɔasɔa. ta kuma mele ɛŋua kuma ne mamu tiɛ ne keji ma kì ŋɔ kuma kakari ma mamu tiɛ le walawu ka na bihi ọ̀sán dagba sí màtí ní bùkátà mu dagba tí a ní ìwà máa ní ma máa dún kpọ́ ẹ̀dùn máa tẹ̀ kpọ́ abọ́ mẹ́rin náà kùmàjọ́ kọ́lẹ́ والسابقون الأولون والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان نعم، رضي الله عنهم ورضوا عنه نعم. وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا نعم. ذلك الفوز العظيم والسابقون eki de aya tu ngajala kini ami cha bele kete kadoji man ngo walazina taba walazina taba o mbi isani le icham we we jodu kolo eke che depends to kolelele o kolele nyome le du qur'an pa ya be ya be ya naam wasaabi kudala walu. ami bee gbele kuma wale wuli gbele gbele naam. minal muhajiri na. ami kuma ŋo kuma o medina le bade sallallahu alaihi wa sallam adamu muhajiru na. wala ansɔɛri. baami bo medina kuma gbama juma adama ami ansɔɛri na. waladi ma taba ohun bi ihisaan. ka do je malɛ katiten waladi na taba ohun bi ihisaan mami be kumati fɔtse le bu kɔlɔ ma lɛ kumati ama sɛri bi itan ndi kewɛ tse le kpɛ nyɔmɛ quran hadith quran hadith ɔnyɛ fɛlɛ ni dami muhajirin na dami ansar maami lẹbi na taba ohun bi isan. Òbí ọmọ awọ anuhun wọ̀rọ̀bù anu. Ọjọ́ náà fẹ́ẹ́ jẹ́ jẹ́nu máa wọn ti jẹ́nu ọjọ́ náà fẹ́ẹ́ gẹ̀ Wà á dẹ̀lẹ̀ hun jẹ̀nà ti dẹ̀jẹ̀rí tàjà lẹ́nu haru káàlì dín nàbí. Ọjọ́ tí wọ́n ti rẹ́ kí àríyàn pèrè tó dèdè máa.

wẹ ẹhùn dẹ ẹhùn tsodo yẹ akó ndẹ wọn tse ẹkí wọn tsodo yẹ mà dọ lẹgẹ àfi tẹ tse jẹun dẹ ó dúró jẹ ìnáni group alùpùpù group yẹ dẹlẹ abẹ́lẹ̀ ó dúró jẹ yẹ dẹlẹ ìtsẹ́kìtì group yẹ mẹmẹlẹ tse fọ ní ìmà ìmáàmù dà nyọ́n fọ bá tẹlẹ o àti dúpọ̀ tí a dẹlẹ ọjọ́ fún mi dúró yẹ tse mo dàbí sọ̀rọ̀ àkàdé wọn kí. يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم. أنت بتوجه كتاب الجنة ya bo mana amana jame na me kuma jami ba ma elelele bolo oje kiya me kere ma ma dua kere ba me yi ida bela ba ji ajibu da'i allah me ya me ajude oje ne fa yolo kim wa aminu bi mala imani ne le bolu chi ojo muhammad sallallahu alaihi wasallam me ara ojo che me abele ti yaghfir lakum bi. dhunubikum ojo ma me de ne me du ba me me chile bulu la pa lo ti sura tu jiri tengi ta ise na di kaka ma le je ne chi kuma bi oje ja dubai wa innahu lamma wa innahu kana rijalun min al-ins wa innahu kana rijalun min al-ins ya'uduna bi rijalin min al-jinn fazaduhum rahaqa wa innahu kana rijalun min al-jinn jina amena gwitere jina amena alaji min al-jinn kuya ma wa innahu kana rijalun min al-ins jina amena la kuya mole naam يعوذون برجال من الجن ما جانا تلو بنا كوبا من الله يا من بيتر يا مالجن إلى هذا ما هو بكرة تلقى ما جانا تلو بنا كوبا من الله يا مالجن نعم فزادوهم رهقا ما إلا ملا دماني لا ما كتو أمك مجامي بما amóde mẹkó má lálẹ má jẹ lájọ má bàjẹ mẹgbẹ jẹjẹ àdùbà la kum.

amewo la yi nyɔ eyi dɔ ne wɔ kɔdzɔ tsi dɛ itse ɖe n'eka dɔ ma bɛ lɛ olodze ŋutsɔ gbɔɔlɔ ŋun itse dagbati tɔnɔ ya wɔ gbogbo agodzi ka ma ya ti kele mɛ idayɔtsa ma gbogbo ma abe sunamɛ bi la gba ne mɛ go itse mɛ tsatsa ma fún mɛ go itse ni la gbɛ ka yi dɛ sɔrɔ mɛmɛ lɛ ɛwɔ li ya tse tutɔ n'eka dɔ mɛ ne ke tɔnɔ gba na bɛ lɛ ti ake atɔnɔ yɔrɔ ti kele yɔrɔ da yi dada. adu saka de kpoku li ika ki adzidzi lɛ yɔrɔ nɔ yamu yɔ goge yɛnɛ ka dɔ mɔ òun wa lɛ lɛ idɔ na ŋun itse takpɛ tó dzi yɛ nɔ lɛ tó ma ka fún wa kí na mi bó kumɛ ma ti marara mẹlẹ ma jọ mọ mẹ jíjọ jíjì àdùbà kọjọ tó mẹ bí nàmà àdùbà mẹ. wàyò jírùkún mi náà bá a bí nàlí. akọ̀yọ̀ mẹlẹ àwọn mẹyọ fún yàda yìí kì bẹ̀tẹ̀ máa wọ̀ ké ìjẹ mẹgbàlẹ̀ jẹlẹ̀ a máa lè jẹnu a máa mi bó ma yìí. wàmà láyò jìbù dáhìyà láyì fẹlẹ ìsàbí mu òjìrì ń fi lárúbì wàlẹ ń dún níyì àwòlíyà. wùlá ìkà fi bọ̀lá mubin. Wọ́n ká yóò ti bu dá yẹ la, àmà ẹnẹ kì máa ju de ọjọ́ kà máa dọ́ yín. Fẹlẹ́ ìsẹ̀bí mú ìjìzí ń fi lẹ́rú. Mẹ́kí gbọ́nyẹ̀ náà máa lè jẹun àkàyò. Wọ́n ká yóò ti bu dá yẹ la, ìdábẹ̀rẹ̀ wẹ́ kẹ́ ẹ̀ nagbɔ amalejɛ náà mamuli musulmi mɛ o wa ana mi nali muslimu na. wa ana mi wa ina mi nali muslimu na wa mi nali kɔsitu. bamana silama. bamana silama fa wula ikata harawura asada. a nana mɛta caman alejɛnu lɛ amalejɛnu mɛ ma k'a mɛ a jaabi a gini tsɔgba ma tsami lóko ma tsami ni lagɛlɛ o wàhánà mi nali mùsùlùmí na wíyà àmà kàmà tsami alìjẹnu abajẹ àmàtí nà mi mùsùlùmí. náà wà mí nali kọ́ án sí kú. àmàtí nà mi nà ẹ̀kọ́ kpọ́ọ́ta tó dábẹ́lẹ́ dẹ. fama nasilama ka wula ikata harawu rashada. ẹni tó yọ lọ bọ̀tumudu mùsùlùmí ẹni lẹ́lẹ̀ saharawu ẹni lẹ́ so alijanu akake ne kimudu musulumi mu yɔ wɛkue atso nɛ wɛ nara na alijanu ɛ adzaka tsi musulumi ni. وأما القاسطون فكانوا فكانوا لجهنم حطبا ومن لا يجيب داعي الله فليس بمعجز في الأرض وأنا ظننا أن لن نعجز الله وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولم نعجزه هربا أرجل ما كان في مجال لكن ما هو وأنا ظننا أما جند جالي أما جند بيوتي جالي لكن إذا كما تشاء الله وأقوى كما جند لك kida mune lage alam nu giza laha bilaru ẹni kitọ ọjọ le pe ẹ má na ti àwọn ọjọ nù náà. wàlám nu giza hu haraba. kẹlẹ arúlé kẹsẹ ẹfọjọ wọn wàlẹ nu giza hu kúlé ní kí gbẹta ní pé àgbà bọjọ lẹfẹ yọ lọ. وانا ظننا ومن لم يجب داعي الله فليس بموجز في الارض kini kitɔ ɔjɔ le ɔjɔ nɛnɛ. wàlá ìtàlẹ̀ hu mi ń dùn yìí àwùlíyà. ní yòmú nẹ dú kìnẹ kí a gbọ́ tá ọjọ́ yọ kàtí àmọ́ àlejò nínú kà kà kẹ. yìí ni wòlí yòmú nẹ dú ẹnẹ kí a gbọ́ tá nẹ kú àzàbọ̀ náà. wùlá ìkẹfì bọ̀lá limu. Mubi. la, mubin. Àgbẹ̀lẹ̀ màdéhì ńlá èkìtì ẹ̀ bìrẹ̀ yó èkì ìṣẹ̀lẹ̀ jíjì bọ́nà pàpàtẹ́ ọjọ́ kí ló dé òun máa. أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بل إنه على كل شيء qadir. ọgbọdọ katọ amalijanu kati ha awọlẹ miẹlọ ami ife kumasamu ne ma leke ya biro ma ejo ma majala kiri dukpẹ kuma rara alijanu. أن الله الذي خلق السماوات والأرض وجل بوشون وجل بيتك بانين نيتنا الجنود كنلن oja jina mi kó kadà ma bó wùjẹ kọ má wá jìlá mẹta jì èlé o èlé èlé àmàkàyọ èlé àmàmọ́lá àlùjánu kẹlẹ́ dé mi tó eka kàtsaka ebèrè wédi mu amadzala kini oja ni ọjọ tsọjọ nẹni ní eka ìdè yà wà àlùjánu má amadzala kini adi nugo tsọjọ nẹni ní eka ìdè yà wà àlùjánu. ولا ولم يعي بخلقهن بقادر mmadụ méje kpanẹ ìdọ̀làbí e ọ̀la ọma ìdúmá e jẹ ìdúmá e mọ ọlọ́jọ́ pa màmá. kúlè yọ ọ yọ ya wọ fi ṣá. ọjà yìí. tàbí ayé àlà ìrọ̀bí kò máa dúkà sí bá. kúlè yọ mi ọjọ́ dú fi ṣá ọjọ́ dé òdo ẹ fi o

dábàjẹ́ wọn ta lọ́jọ́ kàkú ẹ̀rà abẹ́rẹ́ kẹ́bọ́jọ́ àmọ́ ẹ̀yọ́ kìdì máa fi tẹ fóònù àwọn akà four thousand ìnà lè láyọ̀ ìnà ìnà ìnà ìnà tó ọjọ́ ẹ̀fẹ́ lẹ́nu ọ̀gbọ́dún jákàálẹ̀ ọjọ́ dé òjò adùn yà dùn má jẹ yà dùn má mọ yà dà fún má má fẹ́rí mọ́ yà dà fún yà má fẹ́ rẹ̀ àfẹ́ fọlá ẹ̀yọ́ mẹ̀mẹ̀lẹ̀ yà dùn má màá nọlá màá nọlá sí ọ̀la ọjọ́ tu ọlọ́jọ́ pa màmá every day náà. ala, duka ebe a yighi ala ịrọbikumtụkaziameone amalijer mbe elu ọjọ kichi odu ma ekichie omekime m lakụ ọrọideda mee ka kago ekiri we ọjọọ chikwk ya ga emei kafi ọjọọ mlọ akụ ma ebiọla e ka kago e na-ekirichinị k ma afira na adụọjọọ na dị ọjọọchịrịata ụma ولم يعد خلقهن بقادر على أن يهي الموت ẹnìkí tí wọn lọ jáde méje kọlá wọn máa pé dùn jẹ dùn mọ mọ mọ mọ mọ ó máa kí ndèké dàbò kùmọ̀kú dájọ́ ọjọ́ náà nìyí náà bẹ̀lẹ̀ ẹ́. ọlọ́kẹ́lẹ́ lè gbé kìtẹ́tẹ́ la lè. iná hu ala kulè ṣe é nkàdí. ọlọ́kẹ́lẹ́ wọn lè kó jáun dùn yìí. kákọ̀jẹ́ lẹ́fọ́ la dùn ajá yà kíni òye kó ń tẹ́tẹ́tẹ́ la lè ṣe tún kọ́lọ̀ ọjà jẹ́ ní. àti kẹgbà kàmá kíni àmà ń kó alẹ́ máa kó alẹ́ ó lé yóò máa yà kárùjú náà. yóò máa yà kárùjú nàmínà lajidá sísèrà àmúkà ànàhùn ìlànà sùbí yóò fi bẹ́ẹ̀ kí

kɛbɛri yɛ la deni kakuma ɔtu fɔ kɛkɔ anɛkɛ dɛ alo ɛdago mionu ka kakɛtɔ ya nama ka ɔjɛ kiri wa neji mu ɛdi esu la kadɛ mu. ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق نعم. قالوا بلي وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون akabiri lele kìkì adumọ ọjọ náà yìí wọ́yọ́ ọmọ náà ọjọ́ lẹ́wọ́n lè adu rọ́ọ̀lù lẹ́dí náà kábọ̀lù tákù máa má má akabiri kó kó má kó má lóye ké. alanna yìí. máa má ya wojú náà ó náà dẹ̀ àmà dẹ̀ má dùn má tún náà lẹ́ta nù àmà àmà ó náà lé mẹ́ ó náà àmà lé إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيزا وزفيرا اللهم أجنا من النار ọjọ́ ìfọlá ní ìzára athum jẹun láwọn máa lé mímọ̀ káàní bẹ̀yìí kọ́nà jọ̀nà jìkùmá kó máa wá torí àti ní ọmọ yorùbá bìlẹ̀ sí nàkẹ́bọ̀rọ̀ alẹ́ náà rẹ̀ àmọ́ wà lẹ̀ kí ló wá tó yorùbá náà taka kumawa leo na umali kumakumawa sami'u laha taka male marobo kuna taghayyuzan wa zafira be marobo kuna le robbi robbi amma <laughs> ya bero ya kuma de umani la majina mina na rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar inna lillahi wa inna ilaihi raji'un na'am لا أليس هذا بالحق أديك باكوما ومنا لي كنا نقول عمالي لك تكما نمني كنتو maka kuna dɔmɔ yi o dunia mɛ dona lɛ dɔmɔ nu ufa nɔdze la dɔmɔ mɛ lɛ na mi abadze ale bi hakin abadze la eyi ŋɔ tsɔgɛtɛ ati ni gɛ maka amu na mɛli funalɛ agwa peru mɛ abadzɔ yi mɛ agbɔ yi tíṣọ kẹjá ẹjẹ ní pọ ọlẹ ní tọmọ yìí amaka. wàlúbẹ̀lẹ̀ wọ̀rọ̀ bìnà. wàlúbẹ̀lẹ̀ àmì ee ọ̀gẹ̀já ẹlẹ́sìnkì ẹlẹ́sìnkì àmọ̀ yi ke bɛli walayi talayi bilayi قال فذوقوا العذاب بما كنتم تكفرون aba mi ló wẹ̀ bọ́ kọ́ kùmẹ̀ jẹ́ kọ́ gẹ̀jà ìjì tí ó ìtàkpá mẹ́lẹ̀ fọ́dúkù làdàbà yẹ́lẹ̀ mẹ́ fún wàdàbà rẹ̀ kù ìmá gómìnà tẹ̀ kúrò nà yẹ kùmẹ̀ tí òun ta la kúrò ní alẹ́ ọjọ́ tó wà lẹ́yìn mọ́ mi. فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون صدق الله العظيم اصبر يا محمد صلى الله عليه وسلم ويا fọlọ صلى الله عليه وسلم kọsọlọ mi sàkóló jáde dẹkùn àwọn abẹ́lẹ̀ wọ ẹkùn ẹ bá ní sọlọ́láhu alẹ́sọ̀lá mi tí ọjọ́ ṣàkóló yámi dé kùmà wá kọ̀là kó mẹ́ẹ̀dọ̀ jẹlẹ̀ kó tí ọjọ́ òun mẹ́ bá ní ìdí jẹlẹ̀ ọjọ́ náà fẹ́ẹ́ lọ́dà tí kò mẹ́ ojú ma. kẹ̀má sọ̀bàrà wúlùlà ázìmì mi nà rúṣù. lábẹ́ wúlù kà mí bẹ́ kùmà ló báyé àmì bẹ́ kọjọ́ tí lè má gbé àfonúṣẹ́ kùmà lè wúlù kùmà jà kó lè wúlù lẹ́. wàlá tẹ̀sán ọ̀jìnlẹ̀hùn. ẹ̀jìn náà yóò dì mà ní ọjọ́ náà fẹ́ẹ́ lọ́dà mú má ìkòkì mẹ́rọ ìbọ̀dì jìgẹ̀. kà nà hùm yẹn yẹ̀rọ na ma yú na. Àwọn yé kuma n'alẹ́ wo ekɔjɔ tí ma lùkọ́ yẹrù na dèdè ma yé. ma di ama yé yé àmà ní ọjọ́ de òdúnyà ìgbà dùn. Ilá sọ àtàmì náà rí. Bí a wà ká tètè wọn àmà jẹ́ pé ọ̀rọ̀ ya a mú ekuma tunatuna kè. Ẹn kìjì mi nìyí ma yẹ ma àmọ́ ọjọ́ náà yẹn ní oúnjẹ ìgbà dúró náà jẹ tí àwa ká títí òun ti òun ní a. náà bẹ́ẹ̀lá ọjọ́ fẹ́ẹ́ kíkìdẹ́ ṣu jẹ́ màá jẹ́rú máa yẹ tó dúró kuma ní tí màá gbọ́ kuma kọ́lọ́ máa wọ́n ṣe pé òun gbà náà dé àmì bẹ́ẹ̀ náà kábẹ́lẹ́ ọjọ́ náà ọjọ́ ilẹ̀ lọ́kọ́ mọ̀ nípa àsìkò la tí àmì bẹ́ẹ̀ kùmà rà dùn fún àlébọ́jọ́ náà tẹ̀ àdúrọ́jọ́ ọjọ́ náà fẹ́ lókè wálé ní omi èmi kìdá yìí wọn adé kìdá yìí amúkò ẹ ayé tsi sẹlá tura kìdá yìí ayé kìdá tura kìdá yìí dẹ tura kìdá náà yọ tsi tura ti muhammed daka tsadua anara ma yẹ ni komi amẹwa ami bẹ́ẹ̀ kọjọ́ de kó ma ma tsa ẹsẹ̀ wọn náà tsi tẹ̀sí yìí wọ́n di ọ̀nà lẹ́lẹ̀ zekiro ma lati bɛn mɛ abɛlɛ gbagi da mi bon bɛ ami oduma yi wɔ mɔ amuli yi wɔ mɔ tsaka ɛnu ma wa mɛ ɛnu ma wɔ dakuli a dakuli ami be yi kama nɛŋu lɛ ka dudu ma le nu adi kɛ gba kɛlɛ ma tse fɛlɛ bɔ alɛ ɔdze kpidze ka nuna da lɛ dama wotu ya na salamu ala bana bi hàn dika le salam la ila ila an ta la sɛ bi ka to le salamu aleykum wa rahmatulahi wa barakatuh. Àwọn ọmọ ilẹ̀ àti